Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé Ẹ̀rílúwa Joseph ẹni ọ̀wọ̀. Láti ilé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè, èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé ìránṣẹ́ BMA Global, èyí tí ó wà ní Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Lónìí yìí, mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé, lágbà, lọ́kùnrin àti lóbìnrin sí àkókò yìí. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a ó máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí ńlá èyí tí a ó ṣe fún ọ̀sẹ̀ bíi mẹ́ ọ̀sẹ̀ tó máa pọ̀ díẹ̀ èyí tí a ó máa kíyèsí àkòrí ńlá yìí tó jẹ́ rírìn nínú ìgbọràn rírìn nínú ìgbọràn lábẹ́ èyí tí a ní àwọn àkòrí kéékèèké èyí tí ó wà lábẹ́ ẹ̀ ní agbára Ọlọ́run ọ̀rọ̀ ńlá yìí àkòrí ńlá yìí òun ló máa dá lórí ẹ̀kọ́ lórí ìwé karùn-ún ti Mósè ìwé Deuteronomy èyí tó jẹ́ ìwé karùn-ún ti Mósè ní agbára Ọlọ́run kí a tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ náà lónìí ẹ jẹ́ ká tẹríba fún àdúrà Ọlọ́run pàtàgbára dúpẹ́ torí wípé ẹ̀yin ni Ọlọ́run àfi ògo àti ọlá fún ẹ̀yin Ọlọ́run torí pé ẹ̀yin kò padà Ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ ní wákàtí yìí à ń fi ara wa lé yín lọ́wọ́ wípé bí a ti ṣe ń lọ gbọ́ ọ̀rọ̀ yín pé kẹ́ ẹ ṣíwájú wa kẹ́ ẹ ṣí ní iyì kẹ́ ẹ ṣí ní etí ẹ̀mí wípé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí yóò fa ọkàn wá sí ilé, sí ọ̀dọ̀ yín, sí ìyè, sí ìgbàlà àti sí ògo kí orúkọ yín yóò sì di àyìnlógo nínú ayé wa. Ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Àmín. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú wípé a ó máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí ńlá èyí tí mo pè ní rínrìn nínú ìgbọràn. Lábẹ́ àkòrí kékeré Èyí tí a ó máa fi bára wa sọ̀rọ̀ òun ní wípé rántí kí o sì gbàgbọ́, rántí kí o sì gbàgbọ́. Nínú ìwé Deuteronomy, Deuteronomy orí kìíní, Deuteronomy orí kìíní láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ogójì ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ó máa wò, ibẹ̀ ni àkọsílẹ̀ yẹn wà ṣùgbọ́n a ò lè ka gbogbo ẹ̀ torí àkókò wa ṣùgbọ́n màá wo màá fẹ́ ká wo ẹsẹ̀ ìkẹwàá ọ̀rọ̀ Ọlọ́run yìí bíbélì wípé nínú ìwé Deuteronomy orí kìíní ẹsẹ̀ ìkẹwàá ó ní Olúwa Ọlọ́run yín sì mú yín bí sí i sì kíyèsí lí òní dàbí ìràwọ̀ ojú ọ̀run fún ọ̀pọ̀ èké hallelujah kí ni nǹkan tí Mósè tó ń gbìyànjú àti sọ. Ẹ rí i pé Mósè ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ti darí àwọn ènìyàn Ọlọ́run fún ogójì ọdún. Ẹ rí i nínú ìrìnàjò yẹn, Ọlọ́run ti mú wọn kúrò ní ilẹ̀ Íjíbítì, kúrò ní oko ẹrú, kúrò ní ilẹ̀ ìsìnrú, mú wọn jáde lọ sí ilẹ̀ ìlérí. Ẹ rí i. tí mo fẹ́ ká, tí fẹ́ ká mọ̀ láàárọ̀ yìí òní wípé a gbọdọ̀ rántí kí a sì gbàgbọ́. Tá bá ń sọ nípa ìgbàgbé, ìgbàgbé ó jẹ́ ìṣẹ̀dá èèyàn, ó wà lára ìṣẹ̀dá èèyàn. Ọlọ́run sì mọ èyí dájú, ó sì yẹ Ọlọ́run bẹ́ẹ̀. Nínú gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí a bá wò ó ni a rí pé Ọlọ́run ti gbé àwọn àgbékalẹ̀, ẹ́ àti gbogbo àwọn ìlànà èyí tó jẹ́ pé ó fi lè ràn wá lọ́wọ́ láti lè máa rántí àwọn ohun tó jẹ́ òtítọ́ Fún àpẹẹrẹ, ẹ rí i pé Jésù Olúwa wa, ẹni tó kú fún ẹ̀ṣẹ̀ wa tí ó sì jíǹde lẹ́ẹ̀kejì, ẹ rí i pé bàbá gbé ìlànà kan kalẹ̀. Ìyẹn náà ni ìgbékalẹ̀ oúnjẹ alẹ́ Olúwa èyí tí ó fi ń rán ìjọ rẹ̀ létí nípa, nípa ikú àti nípa ikú rẹ̀ àti ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Ó fẹ́ kí ìjọ kó máa rántí òtítọ́ tó ṣe pàtàkì yìí pé àwọn ń padà bọ̀ lẹ́ẹ̀kejì lónìí yìí bí a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò sí inú ìwé ìwé Deuteronomy ìwé tó jẹ́ pé ó yàtọ̀ pátápátá láàárín gbogbo àwọn ìwé pàápàá láàárín ìwé márùn-ún ti àkọ́kọ́ tó jẹ́ ìwé májẹ̀mú tuntun a rí i pé ó sì ṣe pàtàkì pé kí a mọ̀ wípé ìwé Deuteronomy yìí ó jẹ́ ìwàásù èyí tó jẹ́ pé ó gùn ó jẹ́ ẹyọ kan tí ó sì gùn ìtújẹ́ pé Mósè tó wà fún àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń múra tán láti lọ wọ ilẹ̀ ìlérí àwọn ìran tí Mósè ń bá sọ̀rọ̀ yìí wọn ò kì í ṣe ìran tó dìde pẹ̀lú rẹ̀ láti láti láti ilẹ̀ Íjíbítì wọ́n jẹ́ ìran míì ìdí ẹ̀ ni wípé àwọn ìran àkọ́kọ́ wọ́n kùnà láti wọ ilẹ̀ ìlérí nítorí àìgbàgbọ́ wọn. um eléyìí ló sì jẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa darí ẹ̀ sí ìran kejì. Mósè ó ó fẹ́ rán wọn, kò fẹ́ kán gbàgbé, ó fẹ́ rán wọn létí pẹ̀lú ọ̀rọ̀ torí pé Mósè pàápàá náà ó ti ń rékọjá lọ. Torí Ọlọ́run ò gbà kí Mósè náà pàápàá kó wọ ilẹ̀ ìlérí. Ṣùgbọ́n Mósè pe àkíyèsí àwọn ìran tuntun láti lè jẹ́ kí ọ̀rọ̀ yìí kó fi sí wọn ní iyè kó jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ó máa pín wọn níyà ṣùgbọ́n kó tó di pé bó ti kó di pé Mósè máa lọ ó máa ó máa kúrò láàrin wọn tí wọn ò ní rí mọ́ gẹ́gẹ́ bí adarí wọn ó fẹ́ sọ̀rọ̀ yìí tí wọn ò ní lè gbàgbé ó fẹ́ sọ sí etí ìgbọ̀ wọn. ẹ̀rí nínú ọ̀pọ̀lọpọ̀ ìwé tí a kà ìwé Deuteronomy yìí ẹ̀ la ti rí i pé Ọlọ́run pe àwọn ọmọ Ísírẹ́lì sí ìrántí ẹni tí òun Ọlọ́run jẹ́ àti ẹni tí àwọn ènìyàn rẹ̀ jẹ́. Nínú orí kìíní, ẹ rí, Ọlọ́run rán, Ọlọ́run rán Israẹli létí wípé wọ́n ní iṣẹ́ gbòógì, ìyẹn ni wọ́n ní iṣẹ́ gbòógì tí a lè pè ní mission. Wọ́n ní iṣẹ́ ìránṣẹ́, ẹ rí. À, òun náà sì ni wípé wọ́n láti wọ ilẹ̀ ìlérí kí wọ́n sì gba ilẹ̀ náà. Ìyẹn ni a rí ní ìwé Deuteronomy orí kìíní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 tí Ọlọ́run gbé lé àwọn ọmọ Ísírẹ́lì lọ́wọ́ ẹ̀rí ẹ̀rí ṣùgbọ́n bí a ti ṣe gbé ilẹ̀ iṣẹ́ yìí lé wọn lọ́wọ́ wípé wọ́n láti wọ ilẹ̀ náà kí wọ́n sì gba ilẹ̀ lérí Ọlọ́run ti jẹ́ olódodo láti gbà wọ́n kúrò nílẹ̀ Íjíbítì bẹ́ẹ̀ ni kì í ṣe pé Ọlọ́run fún wọn ní ilẹ̀ nìkan ṣùgbọ́n Ọlọ́run mú ó tún fún wọn ní àwọn adarí èyí tí ó ti pèsè sílẹ̀ àwọn adarí rere tí ó ti pèsè sílẹ̀ láti lè tí wọ́n ti kún fún ọgbọ́n tí wọ́n kún fún òye tí wọ́n sì jẹ́ ẹni tí gbogbo èèyàn ń rí gẹ́gẹ́ bí ẹni tí à ń fi ọ̀wọ̀ fún ní orí ìkẹsàn-án sí orí ìkejì dín ní ogún a rí àwọn àkọsílẹ̀ àti àwọn àwòmọ́ni àwọn adarí rere tí Ọlọ́run ti yàn fún àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí wọ́n ṣọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì kùn sí Olúwa. Ẹ wo ó ní ẹsẹ̀ kejì ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Nítorí èyí Ọlọ́run gbé ìdájọ́ kalẹ̀. Ìdájọ́ ẹ̀ náà sì ni wípé kí wọ́n máa rìn ní aginjù, kí wọ́n máa rìn lójú kan máa pòyì ní aginjù fún ogójì ọdún. Ẹ rí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwa pẹ̀lú a máa ń fẹ́ gbàgbé ohun tí Ọlọ́run ti ṣe. Èmi àti ìwọ, ẹbí máa ń fẹ́ gbàgbé ohun tí Ọlọ́run ti ṣe. Ẹni kọ̀ọ̀kan a máa ń fẹ́ gbàgbé ohun tí Ọlọ́run ti ṣe nínú ayé wa ní ìgbà kan. Ṣùgbọ́n nígbà tí a bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbọ́ àwọn ìwàásù, tí a sì ń gba tá ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run àti pẹ̀lú ara wa, ẹrí gẹ́gẹ́ ó máa ń ó máa ń jẹ́ ọ̀nà fún wa láti lè rántí gbogbo ohun tí Ọlọ́run ti sọ gẹ́gẹ́ bí ìlérí àti gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún wa gẹ́gẹ́ bí òdodo àti àánú Ọlọ́run láti mú májẹ̀mú àti ìlérí wọn ṣẹ fún wa àti pàápàá láti rán wa létí nǹkan tí Ọlọ́run ń fẹ́ kí a gbé nígbésẹ̀ sí ìfẹ́ wọn àti sí òdodo èyí tí wọ́n fi ń hàn wá ní ojoojúmọ́. Fún àpẹẹrẹ, ẹ rí i pé Paul Aposteli, eh, eh, Pétérù, Aposteli Pétérù, òun ni ó ń rán àwọn Krist, ó ń rán àwọn Kristẹni létí, ló ń rán àwọn èèyàn létí iṣẹ́ tí Kristi Jesu tí ó ti ṣe. Ó sì, eléyìí sì jẹ́ kókó gbòógì ní iṣẹ́ tí, tí Pétérù tí ó rán sí gbogbo àwọn ẹ̀yà méjèèjìlá àti àwọn tó jẹ́ Kristẹni, tó jẹ́ àwọn, àwọn Júù tí a túká káàkiri ẹ̀rí nínú ìwé pétérù kejì ìwé pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún bíbélì wípé ó ní èmi ó sì máa ṣaápọn pẹ̀lú kí ẹ̀yin kí ó lè máa rántí nǹkan wọ̀nyí nígbà gbogbo lẹ́yìn ikú mi ẹ̀rí pétérù mọ̀ wípé àsìkò láti kú fún òun ó ti súnmọ́ tòsí ṣùgbọ́n wọ́n á rán àwọn kìrìsìtẹ́nì létí àwọn ọmọ ọlọ́run létí ohun tí ó ṣe pàtàkì tí wọn ò gbọdọ̀ gbàgbé òun náà ni wípé jésù kristi ó ti kú fún lórí igi àgbélébú ó sì ń fẹ́ kí wọ́n ṣaápọn láti gbé ìgbé ayé èyí tí ó lè máa fi ẹwà àti ògo rẹ̀ tí yóò máa fi hàn ìwọ tí ò ń gbọ́ mi ọ̀nà wo ni o ti gbàgbé ọ̀nà wo ni o ti gbàgbé àwọn ìlérí àti májẹ̀mú ọlọ́run àwọn ọ̀nà wo ló ti gbàgbé ìfẹ́ àti òdodo ọlọ́run àwọn ọ̀nà wo ni o ti gbàgbé àwọn ohun tó jẹ́ ìṣe àánú ọlọ́run lórí ayé wa nínú ìdílé lórí iṣẹ́ ìránṣẹ́ lórí ìdáwọ́lé lórí okòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pàápàá jùlọ ọ̀nà wo ìwọ tí ò ń gbọ́ mi ọ̀nà wo ni o ti gbàgbé àbí tó tiẹ̀ fẹ́ sọ ìgbàgbé yìí nù wípé wá ẹni tó dá ayé àtọ̀run pẹ́ẹ́nì kan ló dá o tó sì mọ̀ bẹ́ẹ̀ wípé ìwọ kọ́ ló dá rẹ̀ ǹjẹ́ o mọ̀ yín pé òun náà ló wá fún lórí igi àgbélébù òun ni a sì ń sọ nípa ẹ̀ fún wọn òun gbọ́ ọ̀rọ̀ yìí lónìí láti lè jẹ́ ìrántí fún wọn ni wípé ìwọ kọ́ ló dá rẹ̀ pé ẹnìkan ló dá ọ ẹni tó sì dá ọ yẹn ó ní agbára láti gbé àgbékalẹ̀ fún ayé tó gbọ́dọ̀ gbé fún ohun tí o gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ àkọ́kọ́ fún gbogbo ọ̀ràn ènìyàn òun náà sì ni wípé kí a mọ ọlọ́run nípasẹ̀ jésù kristi bíbélì sì wípé ó ní ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe kíni o bí kò ṣe nípasẹ̀ ẹ̀mí jésù náà ni mo fi ń lọ ní wákàtí yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò máa jẹ́ ìrántí fún ọ torí pé àkọ́kọ́ tó máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí kọ́ leléyìí ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ yìí rán létí wípé ẹnìkan kú fún lórí igi ẹni yẹn jíǹde fún ọ lórí igi àgbélébó ẹni yẹn gòkè rí ọ̀run nítorí ìtìrẹ náà ni mo sì fẹ́ kó gbà á gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ kó jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ọ̀nà kan ṣoṣo nìyí tí o fi lè di ẹni ìgbàlà tí o bá lè tí o bá lè rántí eléyìí tí o sì gbàgbọ́ tó kọ́kọ́ gbà á ní ọkàn rẹ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà tó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ tó sì fi ọkàn ẹ gbàgbọ́ tó sì fẹ́ nu ẹ jẹ́wọ́ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ẹ jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ mo fẹ́ kó mọ̀ wípé wà á di ẹni ìgbàlà a ó sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè ibi tí màá parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí lónìí yìí nìyẹn ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà bàbá wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín nípasẹ̀ jésù kristi àti nípasẹ̀ ẹ̀mí mímọ́ wípé ẹ̀ ń fún wa ní oore ọ̀fẹ́ láti máa ní ìṣíníyè sí òfin yín Bàbá, a gbàdúrà lónìí wípé kí ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti mọ bí a ó ti ṣe lè fi ọ̀rọ̀ tí a ti gbọ́ yìí sí ojú ìṣe lónìí, wípé kí a má ṣe gbàgbé ìfẹ́ yín, kí èyí tí jẹ́ pé ẹ ti fi hàn nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ó fún wa lórí igi àgbélébùú, pé kí ẹ jọ̀wọ́ kí ẹ rán wa létí láti mọ ìgbé ayé tí a gbọ́dọ̀ gbé lẹ́yìn ikú yín nínú lórí ayé wa àti lórí ìgbé ayé wa ojoojúmọ́. Èyí béèrè fún a mọ̀ pé ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi, a tún máa pàdé. Tí o bá ń fẹ́ béèrè béèrè àbí béèrè e, sọ ohun kankan pẹ̀lú mi àbí àlàyé kankan, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a tún máa pàdé. Jésù ni Olúwa. Ó dàbọ̀.